الحمد لله رب العالمين الحمد لله الذي أمرنا بالتواضع ونهانا عن الكذب فقال الله سبحانه إنه لا يحب المستكبرين فكل متكبر تلميذ لإبليس يقوده إلى معاوية بل إلى النار والعياذ بالله ولذا نجد أن الكبر من أخلاق الكفار والفراعنة والتواضع من أخلاق الأنبياء والصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه إن الله تعالى أوحي إلي أوحى إلي أن تواضع حتى لا يفقر أحد على أحد ولا يبغي أحد على أحد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن التواضع من صفات المؤمنين المخبتين لربهم والتواضع هو ضد الكبر قال حمدون الفصاص رحمه الله رحمة واسعة التواضع أن لا ترى لأحد إلى نفسك حاجة لا في الدين ولا في الدنيا وقال فذيل بن إياد رحمه الله التواضع أن يخضع للحق وينقاد له ويقبله من قاله ولو كان صبيا أو ساهلا وقال آخرون التواضع هو خوف جناحه ودين الجانب عباد الله وعم الكبر إذا هو افتخارك على أخيك المسلم وبغيك عليه وعدم قبول الحق منه عباد الله فقد وصف سبحانه وتعالى الكفار بقوله أعوذ بالله من الشيطان الرجيم إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون وقال سبحانه وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين عباد الله من أراد التواضع فعليه أن يعرف قدر نفسه كما قال أئمة السلف الصالح هذا كفو الله وبعد ọba gbogbo àgbáńlá ayé ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó wá láṣẹ wípé ká ní ìtẹríba ká rẹra wálẹ̀ ká jẹ́ nìkan tó fi pé ká jọra wa lójú ọkọ̀ fún wa gbogbo ohun téèyàn bá fi máa jọra ẹ̀ lójú agbọ́dọ̀ jìnà sí pàpà jùlọ ọlọ́run bá ọlọ́sọ fún wa ní náà ọlọ́run bá ní pé òun ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tọ́bá yìí pé bá máa ń jọrẹ̀ lójú tó jẹ́ ní mọ́tòmọ́tò torí pé gbogbo mọ́tòmọ́tò ni akẹ́kọ̀ọ́ lọ jẹ́ fún ṣàìtọ́rọ̀ èyí tà ń pè ní ìdílé torí pé mọ́tòmọ́tò ló ṣe lọ́jọ́ kẹ́yìn àná torí pọ́lọ́wọ́n bàbá lè fi ọlájú oyé wa pé ọ̀tàdédé forí balẹ̀ àgbàrà wọ̀ tẹ́sibàrà ọkọ̀ ó sì ṣe mọ́tòmọ́tò káyọ̀ náà nílẹ̀ lè kàfèrè ṣẹ̀tọ́ sì jẹ́ kan ló fi jẹ́ pé mọ́tọ́mọ́tọ́ òun náà ní máa ń gbìyànwọ́ lúnà áwíyà kódà òun ní máa ń gbìyànwọ́ náà jónijóni mọ́tọ́mọ́tọ́ a máa gbìyànwọ́ náà jáàni náà ọlọ́nlàwálà ó ìdí nìyí tó fi jẹ́ pé mọ́tọ́mọ́tọ́ nínú àwọn ọ̀wà kèfèrí ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ní bó ti ẹ̀jẹ́ pé ọ̀gọ̀rọ̀ wa la dá ẹ̀wù rẹ̀ bí agbádá ṣùgbọ́n kò sí nínú wa mùsùlùmí èyí tà ń pè ní mọ̀tòmọ̀tò ìtẹríba òun wà rẹlẹ̀ òun ló wà fáwa mùsùlùmí nínú àwọn òwà tèfèrí ni ẹni ọba ti jẹ́ tèfèrí tẹ mọ̀ pé mọ̀tòmọ̀tò ń bẹ lọ́dọ̀ ẹ̀ ó kéré pin ọjọ́ olùsègbéraga sọ́lọ́run látara pé kò sí mọ̀tòmọ̀tò nínú àwọn ìwà àwọn ẹni àti

ẹ máa bọ̀wọ̀ fúnra yín tí tó fi jẹ́ pé ẹnìkan ò ní lè yẹfanda lórí ẹnìkan ẹnìkan ò sì ní lè hùwà àbìlẹ̀jẹ́ lórí ẹnìkẹ́ká ó ń ṣe ọlọ́run ọba lórí bẹ́ẹ̀ ìkẹ́ àti ìgbẹ̀jẹ́ ọlọ́ọ̀bá ànẹ́bí náà ọlọ́ọ̀bá àwọn aráalé àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tọ́lá ìṣẹ̀lẹ̀ tó ti jẹ́ ojú ẹ̀sìn lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ òsàn ọlọ́run kì í ṣe níwà tuntun ra mi àti fún ẹ̀yìn náà tó ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run ẹjẹ́ apáyọ ọlọ́run ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹjá páyọ ọlọ́run ọba ẹ sì já mọ̀ pé ìṣẹ́ríba nínú àwọn òròyìn àwọn olùgbàgbọ́ òdodo ni àwọn tí wọ́n jẹ́ ẹni retí ọlọ́run ọba wọn bákan náà wọn a sì máa yẹpẹrẹ wọn púpọ̀ fún ọlọ́run ọba ìṣẹ́ríba ó jẹ́ ìdàkejì fún ìṣe mọ́tómọ́tó nínú ẹ̀sìn Islam ẹni tí bá ń ṣe mọ́tómọ́tó ìṣẹ́ríba ó jìnà sí i ẹni tí bá ń ṣe ìtẹríba mọ́tómọ́tó ìṣe ni yóò jìnà sí púpọ̀ ló fi jẹ́ ń pé ẹni ọba jẹ́ mùsùlùmí afẹ́jẹ́ kó níwá rẹ̀lẹ̀ kó ní ìtẹríba bákan náà kó jìnà sí mọ́tómọ́tó àti ìgbéraga àfáwà hamdun rẹ̀kọ́sọ̀ fọ́lọ́n kọba yọnu sí bàbá náà ó ohun ni orí gbogbo èèyàn wípé ah, àwọn èèyàn ní bùkátà sí ọ gbogbo bùkátà tí wọ́n wá ní sí ọ yìí ọ̀pọ̀ ìrọ̀ jẹ́ pé yóò kópa lára bá nínú ẹ̀sìn rẹ̀ àti ilé ayé rẹ̀ bákan náà kó rí àwọn èèyàn wípé wọ́n ní ọlájú ọlọ́ wọ́n pàtàkì jù ọlọ lọ́dọ̀ ọlọ́ yálà nínú ẹ̀sìn ọlọ́run ni wọ́n ń sin lọ́run jù ọlọ láyà nínú ilé ayé ni wọ́n mọ ayé jù ọlọ ọ̀ọ̀mẹ̀sìn tó wọn ọmọ yé tó wọn tó bá ṣe ní bẹ́ẹ̀ lórí ẹ̀mí àpẹẹrẹ ni tó ń tẹríba àfọ́ àfòdó ìgbóná ìyá wọ́n ní pé ohun tá ń pè ní ìtẹríba ohun náà ni kéèyàn rárá rẹ̀ lẹ̀ fún òdodo gbogbo omi tí yẹn bẹ́ẹ̀ ṣe gbọ́ òdodo kéèyàn sì lè tẹ̀lé gbogbo omi tí òdodo bá wà kéèyàn gbọ́ kó sì tẹ̀lé kódà kó ṣe fọmọdé ló kódà kó ṣe fálà ìmọ̀kan ló sọ òdodo náà tí èèyàn sì gba òdodo náà òun ní jẹ́ pé ní ìtẹríba nígbà tí àwọn olùmọ̀ sọ pé òun tá ń pè ní ìtẹríba òun náà ni kéèyàn rẹ ìyá fún àwọn tí ń bẹ ní bákan náà kéèyàn jẹ́ èèyàn láti máa bá àwọn èèyàn ṣe àwọn a òtún ọlọ́run ilé ìlú fi nínú ohun tí àwọn àpá wá tó ohun tí ohun náà ni kéèyàn máa yan fanda lórí ọmọ èèyàn tó jẹ́ mùsùlùmí kéèyàn máa wùwà táńkù táńkù fún kéèyàn máa wò pé kò tó nǹkankan tó bá mú ọ̀rọ̀ wá wò pé ọ̀rọ̀ èèyàn borí ọ̀rọ̀ tiẹ̀ látàyè wo lóní máa wo àwọn èèyàn gẹ́gẹ́ bí wọn ní tó yàn kéèyàn máa wo èèyàn gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ tèèyàn nìkan ní ó borí ẹni ọba ti nírò àwọn ìròyìn báyìí ó ti ní ìwà ìgbéraga nìyẹn àwọn tá a jẹ́ sùn ọlọ́run eléyìí lọ́fà tí ọlọ́run bá fi ròyìn àwọn kékeré wípé wọ́n jẹ́ nìkan tí wọ́n ní ìgbéraga ọlọ́run bàbá lè kọ́ sọ pé innahum kanu idha qila lahum la ilaha illallah àwọn tó jẹ́ àwọn kékeré nígbà tí a bá sọ fún wọn wípé

Musa ti wá mú wá bá wọn àríṣàlátù ọ̀sẹ̀lẹ̀ àwọn àlàyé ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run pọ̀ tẹ́sìbàrò òkèlè ọ̀pù. Ìṣe ni wọ́n ṣe mọ́tòmọ́tò sórílẹ̀. Wọ́n ṣe gbéraga sórílẹ̀ wọ́n máa sáánú tàdékè. Wọ́n sì jẹ́ nìkan tó ṣe pé àwọn ọkọ̀ wọn kọ̀ọ̀kan já sáájú níbi ìṣe mọ́tòmọ́tò yìí àwọn ọ̀kẹ́ ti já sáájú sáájú wọn àwọn fẹ̀jẹ́ nìkan ti pé gbogbo wọn ọ̀rọ̀ tí wọ́n tún lé ṣe ń kà lọ́lọ́run bá torí wa létí wọn tọ́rọ náà àti torí àwọn náà sí amán àwọn tá a jẹ́ òṣàn ọlọ́run ló ti wá jẹ́ pé ìṣe mọ́tòmọ́tò ẹni yóò tó bá fẹ́ ni àwọn olùmọ̀ ní pé irú ẹni bẹ́ẹ̀ yóò mọ bóun ṣe tó nínú ẹ̀mí kò ní jẹ́ kí àwọn èèyàn gbóhùn tayọ ohun tóun ọ̀jẹ́ pàpàá jùlọ láwùjọ ilẹ̀ Yorùbá ta wà yìí

níṣe ni yọ́ máa tẹríba ẹ̀yìn ẹ̀yẹn ni ọmọ kéwú tọ́mọ̀ wọn ara rẹ̀ òun náà ni ọmọ ayéra rẹ̀ mímọ́ aláìmọ̀kan kódà fáwọn èèyàn máa láwùjọ olówó tó ṣe fáwọn èèyàn ń wo lọ́wọ́ òun sì mọ̀ pé wọn ò ní ìṣẹ́kan tó bá ara rẹ̀ pé òun ò mà ní ìṣẹ́kan tí ó sì ṣe báwọn yẹn bá ń pè lólówó òun ó máa ní tẹríba pẹ̀lú wọn ọba tó ní ẹni tó ní ipò bóyá ipò àdúgbò lásán náà lóní kánsílọ̀ ó sì mọ́ra rẹ̀ ojú lọ ni wọ́n máa ń sọ pé honorable the excellent ó sì mọ̀ ah, èèyàn máa ń mọ̀ wọn ara rẹ̀ o tó mọ̀ ara rẹ̀ tó sì irú ẹni bẹ́ẹ̀ yóò máa bára rẹ̀ lẹ́ni tí ó máa tẹríba láwùjọ fáwọn èèyàn ṣùgbọ́n tá a bá ṣe rí ọmọ kéwù tó ríra rẹ̀ pé òun ti dà fáà irú ẹni bẹ́ẹ̀ níkẹyìn yóò padà wọ aṣọ ìgbéraga yóò sì padà lọ bára rẹ̀ lẹ́ni tí fáwọn èèyàn lóye pé ọmọ kẹfà aláìní tọ́lọ́wọ́n bá bò láṣìírí tó ríra rẹ̀ bí kálóhun lówó lọ́wọ́ tí ń pera rẹ̀ lólówó tí ń pera rẹ̀ ní ẹni tó epo lẹ́sìn léèkà tí ń pera rẹ̀ ló kọ tí ò jẹ́ nínú àwọn tọ́lọ́run bùn lówó láyé nígbà ọba padà bára rẹ̀ níbi pé àtúnwò jẹ́ nǹkan kan yọ mọ̀ pé olùsìlò bẹ́ẹ̀ ni wàá lọ́wọ́ ẹni fún ipò bá fún bẹ̀rẹ̀ ni kéde ìdébi ipò tọ́ga tọ́ga tọ́ga tọ́ga nígbà ríra rẹ̀ tó mẹ́sàn-án mẹ́wàá bẹ́ẹ̀ yóò gbé aṣọ níkẹyìn yọ padà bí wàá sọ mọ́tómọ́tó àwọn yóò sì máa fi ìròyìn ìròyìn ẹ̀ pé olùṣe mọ́tómọ́tó ni láwùjọ kò ní ló kọ́tọ́ dáa mọ́ láwùjọ bó ti wùlẹ̀ ọmọ ẹ̀yìn ẹ̀yìn ẹni eléyìí lọ́wọ́ àfà tó fi jẹ́ pé tá a bá ń bẹ láwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bá ti wà yìí bọ́ bá ṣe rẹra rẹ lẹ̀ sí lọ́lọ́run bó ti ṣàgbéga rẹ o bọ́ bá ṣe sọ pé wò jẹ́ nǹkan kan lọ́lọ́run bó gbé ọgá sí ṣùgbọ́n tọ́ ọ bá lùwọ́ tó bá kan ọlọ́run ọba ọrẹ́ ọwẹ́lẹ̀ ọlọ́run bó jẹ́ ọmọ kò tó nkẹta àfọwà fún Yazid rahimahulahula matan wa ṣe á ọ sọ fún wa nínú ọ̀fẹ́ náà rẹ̀ pé máa dámọ̀ lè abdu yazunnu anna fi lè kọlu kí mọ́nuhu wa ṣàdùn mínú ọwọ́ mọ̀tàkàtìrò ó ní pé lọ́wọ́ bàtà bá sí rí ọmọ èdè ènìyàn tó ṣe pé isi ríra rẹ̀ pé áá ah, ah. tóun bá lóun bàjẹ́ òun ọ̀dá ẹni ó tún burú jù òun lọ ń bẹ ẹmọ̀ kó ń tọ̀hún olùṣègbéraga ni torí tó wọn ò ní sọ fún yẹn pé ah, ah, ó ti á bàjẹ́ tó báyìí ohun tó kù ní pé ẹ̀dákùn bó mọ bàjẹ́ sí kí n ṣàtúnṣe ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ń sọ fún pé á ah, ìbàjẹ́ rẹ má sọ o kí n sọ pé tẹ bá ní mọ bàjẹ́ kí ẹ̀ ń ṣe ní àwọn tó tún bàjẹ́ tó tún fi tèmi lọ àfa àbúyẹ zidi ṣàlàyé pé ẹlẹ́ ọmọ kò ń tọ̀hún ọwọ́ mọ́tẹ́kẹ́ bẹ́ẹ̀ olùṣègbéraga ni ò pàkíyí rárá wọ́n sọ fún Abu Yazid báyìí pé fàmọ́ta yẹ kó lùmọ̀ tàwà sí à ìgbà wá ní ẹrú yóò tó di ẹni tó fẹ́ ń ṣe tẹríba o ń rẹra rẹ̀ lẹ́ o ọ Abu Yazid sọ pé ìdá ẹlẹ́mú yára ọ̀lẹ̀ nafsihi maqama wala hala nígbà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí bá ríra rẹ̀ pé ààyè yóò tóun bá bára òun òun ò tí ẹ̀ jẹ́ nǹkan kan kọ̀ǹdíṣàn tóun bá rí tóun bá bára òun ò tí ẹ̀ káá fún irú ẹni bẹ́ẹ̀ àmì ni pé ó ní tẹríba wàtàwádùn kúlù kúlù ìnsáni aláàkọ́dẹ̀rẹ̀ ma'rifatihi bi rabbih azza wa jal wa ma'rifatuhu bi nafsih gbogbo ìgbà tí ọmọ èdè ènìyàn tó bá ti mọ́ra rẹ̀ bóhun ṣe tó sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ tó sì mọ ara rẹ̀ fóhun òjù báyìí lọ yọ́ máa ríra rẹ̀ lẹ́ni tí ọmọ tẹríba àwọn tá a jẹ́ òsìn ọlọ́run àwọn tàà jọmọ lẹ́yìn ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àwọn olùmọ́sàlàyé fún wa pé àwọn ìròyìn táà máa fi mọ̀ pé ìyẹn jẹ́ olùṣe mọ́tómọ́tó pọ̀ ṣùgbọ́n nínú rẹ̀rẹ̀ nínú àwọn kẹsàn olùmọ́mú wa wọ́n ní pé láì sọ fún wa tàbí ti ẹrẹ́ ni tó ṣe pé mùsùlùmí ló pé ṣùgbọ́n rí pé níṣe ó jẹ́ nìkan tó ṣe pé ń gba sọ́nlẹ̀ ni ó sì bẹ̀rẹ̀ sí jẹ́ nìkan tó ṣe kòkòtò rẹ̀ ń gbálẹ̀ nígbàkúgbà tẹ́lẹ̀ ọmọ pé irú ẹni bẹ́ẹ̀ irú ẹni tí máa ń olùṣemotomoto ní ọ̀jẹ̀ láwùjọ kí ló jẹ́ wí bẹ́ẹ̀ àwọn olùmọ́ ní pé ọ̀rọ̀ àníbi wa Muhammad sallallahu alaihi wasallam lárí o èyí tí àfọ àbúdá ọdún bá àtàwọn míì pẹ̀lú sáré tí wọ́n tó dọ́dọ̀ àfọ àwọn jáde ìrúnù sílẹ̀ yìí

bákan náà Abdullahi ibn Umar ibn Khattab olóńtọ́ ọlọ́run bá rí òun níjọ́ kan òun ọ̀wá mọ̀ òun kàn gbọ́ ti ń sọ pé eré fa àìṣẹ́ rẹ fàásọ̀ rẹ sókè wọ́n fọ́fà ó ń sọ ọlọ́run bá sọ pé zide tàlé fún ẹ̀ mo zide tàlé fún ẹ̀ mo túfà àwọn wá bí mi pé ìlà àìyìn níbo la fàádé ó ní pé lílà so si sáfàyà ó ní pé mo fàádé déédé mi di kó ń ṣe ọlọ́run bá fi mí lẹ̀ nínú mi fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam fún ọ̀kan náà sàábẹ̀ rẹ̀ ó ní pé ti tọ́ ọjọ́ nìkan tó yẹ pé tọ́ bá wọ aṣọ má jẹ́ kí aṣọ ojúgun o arákùnrin wa ń béèrè pé èrè ń tí ọlọ́run tí n bá jẹ́ ọ̀tayọ ọbẹ̀ ń kọ́ ohun tí ọlọ́run ọba sọ fún pé tí n tó fún ọ ní láwò ọ̀sẹ̀ wọ́n wá ní arákùnrin náà wọ aṣọ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ arúgbó aṣọ ànẹ́bí ń bẹ ní ìlàjì ojú fún eléyìí ló jẹ́ ká mọ̀ pé nínú ohun téèyàn kí ní máa ṣe mọ́tọ́mọ́tọ́ òun náà ní kéèyàn ma máa gba gẹ́gẹ́ báwọn olùmọ̀ sọ nínú rẹ̀ o náà ni allah yazura an èèyàn gbọ́dọ̀ máa lọ ṣàbẹ̀wò àwọn èèyàn tàbí bí wọ́n tí wọ́n ń èèyàn lèèyàn náà lọ sàbẹ̀wò wọn ṣùgbọ́n wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó pé èèyàn jẹ́ olùgbéraga tó pé táwọn èèyàn bí wá èèyàn wọn ò rí ìròyìn wa ó ní gbéraga lọ́wọ́ bóyá látara ọ̀rọ̀ ẹnu ẹ̀ bóyá látara àṣeṣí ẹ̀ bóyá látara àwa rẹ̀ yóò ṣe káwọn èèyàn mọ̀ pé ó ní ìgbéraga bákan náà àwọn olùmọ̀ ní pé nínú ìgbéraga àyẹ̀mṣíyà náà haulahu wa khalifa nígbà tí àyẹ̀mṣíyà náà ta haulahu wa tí èèyàn bá ṣe jẹ́ pé ohun tó ní pé tí ọba ṣe jáde báyìí èyí jáde lóhun nìkan ọ́sàfẹ́ jẹ́ káwọn èèyàn máa rọ pé káwọn níbi ẹ̀rù bí wọ́n bá ṣe ń wà lẹ́yìn òun tó ń pé bíbà pẹ̀lú lẹ́yìn bẹ́ẹ̀ ni kí wọ́n máa rọ pé káwọn pé ẹ bí wọ́n bá ṣe ń gbé agbádọ̀ tó tí wọ́n gbé sókè wọ́n máa gbé agbádá òsì wọ́n máa gbóhun náà sókè tó bá tún wálẹ̀ láàrin ìṣẹ́jú ayá wọ́n tún fà sókè padà àwọn olùmọ́ ní pé àmì lọ́jẹ́ o wípé láti láì sí sọ fún wọn tọ̀hún àmì lọ́jẹ́ pé onígbéraga lè àwa mùsùlùmí àwa sọ́ra lórí ilé àwọn tọ́jú àwọn àfáà ń ṣe láwùjọ àwọn olówó àwọn ẹni ń ṣe bẹ̀ láwùjọ àfọ́ òní ti ìbọ́ bàtà àwọn tó wò ti sáyé kó bàtà olówó òní ti ìbọ́ bàtà àwọn aláìní ó sáyé kó bàtà rẹ̀ kódà ẹlòmí lè kó sórí ibi ó dé ẹni tó bá fẹ́ ra rẹ̀ fóhun èso olùgbéraga má fàyè gbà kí ọmọ tó wọ́n máa bọ kó bàtà lẹ́yìn àfi tó bá jẹ́ àárín èrò kí bàtà rẹ̀ má bàa sọnù tọ́ba ẹ̀kọ́ agbárin ìlọ́ba gbà wá ọrọ ṣe ọ̀rọ̀ ọ̀mù lórí eléyìí ṣùgbọ́n ṣe ní síbẹ̀ táwọn sọnù tí ọwọ́ ajẹ́ tó rí o ní ti ìbọ́ bàtà wọ́n ti bọ́ wọ́n ti kó agbádẹ́ ò ní ti ìbọ́ wọ́n ti bọ́ kó sí o ní rẹ àmì ìlọ́jẹ́ sọ́ra ti ń díẹ̀ díẹ̀

ọkọ máa ń ṣe ó nínú ilé tí ó rira rẹ̀ lẹ́ni tí ó lè báyàwó rẹ̀ jẹun mọ́ tó jẹ́ pé nínú súnnà òun náà ní kéèyàn jọ máa jẹun àti àwọn ìyàwó èèyàn ó lè má jẹ gbogbo ọgbà ṣùgbọ́n kó máa jẹ ẹ̀kọ́ ya láàrè kó má jẹ pé èèyàn wá ní báyàwó èèyàn jẹun rárá bó ti wulẹ̀ ọmọ kan lọ́sẹ̀ méjì ṣe èèyàn tó téèyàn ọjọ́ máa jẹun àtàwọn ọmọ èèyàn láìsọ ọ̀kan gbogbo oúnjẹ dé ẹjọ́ máa tọ́ bọ́wọ́ tọ́ra nkẹ́sẹ́ láti gbóró bóyá ṣe pápánu ní ẹjọ́ máa jẹ́ nínú àmì ni pé ọ̀rẹ́ ra rẹ̀ lẹ̀ fáwọn tó jẹ́ àwọn ọmọ rẹ̀ àwọn olùmọ́ ni pé kọlọ́wọ́ àìlẹ́mú bí máa pèpò bí kúlú bí lẹ́gbà kí la fẹ́ kíyèsí nínú ọ̀sẹ̀ àwọn èèyàn tán àlè sọ́ọ́tán nínú ohun tí máa ń mú àwọn èèyàn ṣègbéraga láwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹgbẹ́ wọn ọ̀pọ̀ bàjẹ́ àwọn ọmọ èdè ènìyàn ní ká wọ sọ ìgbéraga ká jẹ́ nìkan tó yẹ pé ká ní ìrẹ̀lẹ̀ ká lè ṣàríba fáwọn èèyàn wa ọmọ ìjà o wọ́n ní nínú ìgbéraga òun náà ń dí sírú àmúwárí sórí ti tàkà ni wọ́n ní rí ẹnìkan tí ń sọ dúkìá tọ́lọ́wọ́n bá jogún fún tàbí ilé tọ́lọ́wọ́n fún fáwọn èèyàn ẹgbẹ́ tàbí ọjà tí ń tà tí wọ́n ń sọ ń sọ ní nínú kí lẹ́yìn sì ní lọ́wọ́ gan gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ yín ó sì tó ti wá ní ilé kílẹ̀ kọ́ ilé mẹ́rin lẹ́yìn kọ́ láyé gan ẹ̀ lọ́wọ́ wájú ìtẹ̀lẹ̀ ilé táwa yìí kọ́ ẹ̀ lọ́wọ́ lé mi bí báyìí ẹ̀ lọ́wọ́ lé mi bí báyìí ẹ̀ lọ́wọ́ lé mi báyìí ẹ̀ bá lẹ́yìn sówò òwò mélòó lẹ́yìn mọ́ ṣe ẹ lọ sí ìwádìí mi níbi ká sówò wọ́n ní tẹ́ bá tẹ́ mọ̀ pé á irú ẹni bẹ́ẹ̀ asọ̀gbéraga ń bẹ lọ́rùn rẹ̀ yọ rọrùn fẹ́ sọ fún kó tètè bá sọ gbéraga náà kó tó di pé yọ sọ dàgbájámọ́ rẹ̀ lọ́rùn àwọn tó jẹ́ òṣùn ọlọ́run ọba ìyẹn ló fi wá jẹ́ pé ẹni ọba jẹ́ mùsùlùmí àwọn olùmọ̀ wọ́n kíyè sí irú wọn títí títí wọ́n ní pé mùsùlùmí ń máa ń sásún gbéraga ni ń sásún gbéraga ni o ìgbéraga lọ́sàkún títí títí títí títí lọ́ba ríra rẹ̀ lẹ́nu tó ṣe pé ah májèwulẹ̀ máa lọ sọmọ́ o májèwulẹ̀ jẹ́ ká sọ mi kọ́ fún àjùtẹgbẹ́ mi lọ́mọ́ o ee wọ́n tó máa ní pé bàtà mi kí n wá pọ̀líṣẹ̀ à kí n kí ilẹ̀ bẹ́ẹ̀ fún mọ́ bàtà gbéraga mọ́wọ̀ àwọn olùmọ́ pé ta bá rí mùsùlùmí tó ṣe pọ́fẹ́ jẹ́ kó wọn máa hàn táwọn èèyàn lẹ́ni tí ó rẹwà wọn máa hàn èèyàn lẹ́ni ta wọn mọ́

tọ́ ẹ sọ fún pé kọ̀lá lù jẹ́ náà wọ̀ báyìí tí ànábì Muhammad sáàlá sá ń sọ̀rọ̀ yìí tán àwọn sàábé mọ̀ túmọ̀ gbéraga ẹ̀rù ti bà wọ́n ẹ̀rù gbéraga bà wọ́n púpọ̀ ó jẹ́ wọn sọ pé arákùnrin kẹfà

bẹ́ẹ̀ náà ní ń bá obìnrin wí tọ́bá ikú gbogbo ẹwà rẹ̀ ó ti sọ́dọ̀ ọkọ rẹ̀ gbogbo ẹwà tọ́lọ́run bá fún pátá ọkọ rẹ̀ ní jẹ́ máa rí bẹ́wà náà ṣe pọ̀ tó àdìsí yọ́ máa bá wí ṣùgbọ́n tóbi bẹ́ẹ̀ ti fi ẹwà rẹ̀ tóbi fi hàn àwọn ọkùnrin míì láwùjọ tó yàtọ̀ sí àwọn tọ́jú àwọn rẹ̀ tí ó lè fẹ́ bí bàbá rẹ̀ bí àbúrò rẹ̀ bí ìbọ̀dá rẹ̀ bí àbúrò bàbá rẹ̀ gbọ́n bàbá rẹ̀ àbúrò tí ń han àwọn ọkùnrin míì tí wọ́n lè fẹ́ yàtọ̀ sọ́kọ irú ẹni bẹ́ẹ̀ àtẹ́wò ni wọ́n ní àpè o ṣùgbọ́n tá a pé gbogbo ẹwà tó ní iná ẹ̀ lọ́nà tán fún ọkọ rẹ̀ òun náà ń bẹ nínú àdéhùn yìí bákan náà gbogbo ọkùnrin tó ṣe fóun tá a máa fẹ́ rẹwà ni pàápàá jùlọ gẹ́gẹ́ bí abdulhamid abayi ti ṣàlàyé pé yìí máa fẹ́ rẹwà fún àwọn ìyàwó mi gẹ́gẹ́ bí nẹ́ẹ̀sì máa fẹ́ jẹ́ kí wọ́n rẹwà fún mi ẹwà ìhun tó ṣe pé ọmọ èdè ènìyàn fẹ́ ò ṣe arákùnrin wa nífẹ̀ẹ́ fún wọn máa rẹwà lásọ kọ́ máa rẹwà ní bàtà ó ń ṣe ọlọ́run ti tẹ̀lú fún wa pé o inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run ọba rẹwà ó sì nífẹ̀ẹ́ sí òun tọ́ba rẹwà níbẹ̀ láti mú pé ọlọ́run ọba nínú ọkọ rẹ̀ òun náà ní ṣùgbọ́n ta bá fẹ́ sọ jamal òun ò ní ní abdul nínú jamal lásán ni ọmọ jẹ́ ọlọ́run ọba nínú ìròyìn rẹ̀ ni pé ó nífẹ̀ẹ́ jamal ṣùgbọ́n ọkọ rẹ̀ ni jamil abáfẹ́ sọ fáwọn asábí jamil tá a bá ti fábdù sí aláǹfààní àlùsọ jamal àdéhìí yìí òun làwọn àfáà lò wípé bẹ̀ láti rí gbogbo ohun tó burú fóbìnrin ní ọwọ́ bàtà sẹ́sẹ̀ sí bàtà rẹwà bíbẹ̀ ẹ̀kọ́ àbátún ní kí wọ́n gbé bàtà wọn pamọ́ sí sínú ṣùgbọ́n látara pé bàtà kárákùn yìí béèrè lọ́dọ̀ àníbí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn olùmọ̀ bá tún fara kò mọ́ òkun àgbọ́yé àdìsí yẹ pé hàn àdìsí jẹ́ ajẹ́rìí fún wa wípé àwọn obìnrin lè máa wọ bàtà oníkọ́lọ́ọ̀dì tí wọ́n bá wọ̀ lórí aṣọ bíláàkì tí wọ́n wọ̀ wọn ò tí ìjà yóò pa ò ṣùgbọ́n báàgì ńkọ́ àwọn olùmọ̀rí pé tóbìnrin tó bá jẹ́ tó ẹni tó pé ní jáde lọ ọ̀tá náwà ló báàgì ohun tó da ọkùn náà ni pé kó gbé báàgì rẹ̀ sábẹ́ jẹ̀lì báàbù rẹ̀ ni o gbogbo báàgì tí ó bá lò abẹ́ jẹ̀lì rẹ̀ abẹ́ ìjáàbù rẹ̀ ni kó gbé sí ṣùgbọ́n tá bá wo àwùjọ wa níṣe làwọn obìnrin fi báàgì sapọ̀ o wọ́n fẹ́ jẹ́ kí báàgì wọn jọ gẹ́gẹ́ bí bàtà wọn kódà wọn a tún mú pọ́ọ̀sì tó tún jọ lọ́wọ́ pé kí mẹ́tẹ̀ẹ̀tọ́ jọra wọn obìnrin fẹ́ràn oge àwa la gbọ́dọ̀ bí méjì rẹ̀ fún ọ àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ nípa pé báyà ti ṣe gbé pamọ́ fóbìn sábẹ̀ jáàbọ̀ ẹ̀ ṣùgbọ́n bàtà kò sí ohun tó burú fún un látara àdìsí yìí àdìsí yóò sọ̀rọ̀ nípa báàgì ṣùgbọ́n sọ̀rọ̀ nípa bàtà arákùnrin sọ pé àìrún sí ọlọ́run bó lórí sẹ́sọ nípa arákùnrin sẹ́n yóò hìbò àyẹ̀kú nẹ̀ sáúbàhù hasana wà náà láhù hasana ó nífẹ̀ẹ́ káṣọ wọn rẹwà ó sì nífẹ̀ẹ́ sí kíbàtọ̀ wọn ọ̀pọ̀ ló ń sọ ọlọ́run bá fi dáhùn pé iná ńlá jẹ ní ìlú yòókù lè jàmbá àwọn olùmọ́mú bẹ̀ pé náà ló fi dá láàfin lè kọ̀ fóbìnrin o pé aṣọ yóò tọ́ bá wà síta náà tó jẹ́jẹ́ lè báàbù kò sí ohun tó burú fún un pé kọ́ lọ o tí ó wà áhùn òun ní ọlọ ó dùn lójú látara àdéhìsì yìí bíbẹ̀ ẹ̀kọ́ ọba máa jẹ́ dàkejì ní ṣùgbọ́n wòye fi abẹ́ pé èèyàn sì gbèrò rárá àfọ́ àtòfíànù sáwìrì wọ́n ní pé ìdá àrọ́ta nẹ́sẹ̀ká ya dúdú kàmọ́ kọlọ̀ náà rẹ bó ṣe tó yẹn fẹ́ máa sọ nípa rẹ ara ẹni ọ̀pọ̀lọpọ̀ aláwùjọ táwa wà yìí àìmọ̀wọ́n ara wa ó jẹ́ wọ́n máa pè wá a tó àwa náà sì wò pa tó bẹ́ẹ̀ ṣe roko tó bẹ́ẹ̀ ẹ̀mí ìgbéraga wọnú o sáré sọ pé ìdá tọ́bẹ̀ ìṣe mọ́mí ààrẹ tó túnmọ́ bó ṣe tó lọ́míyẹ̀ tó rọ pẹ̀mọ̀ àkọọ́lọ́nà gbogbo ohun táwọn èèyàn rí wọn máa sọ́n pa rẹ̀ o lè kópa lára bá tọ́rọ àwọn èèyàn bí wọ́n ṣe bá yóò jẹ́ láwùjọ yìí ni iná ló kún ẹnu wọn pé ah ẹni táwọn wí ah yé wọn kí oúnjẹ òun ní mẹ́wàá rí rí òwú ṣùgbọ́n mi kọ́ mọ̀ pé òun ò jẹ́ nǹkan kan àfọ́ ẹni mọ̀ yín ó sọ̀rọ̀ pé mọ́ra ètò mísìlá Ahmad lónà hanbali àfọwà ibn ma'in ó ní pé ìrìn ríru Ahmad ọmọ hanbali ìrìn ríru ẹ̀rí o àlífẹ́ ilẹ̀ tẹ́rì sọ̀hàbí náà hù kọmsí nà sánà níṣẹ́ là

ọlọ́run ọba lọ́fẹ̀sìn rẹ̀ gbé wa bá bí ẹ bá ṣe wá ríra rẹ̀ ọmọ àmọ̀ pé ọlọ́run ọba ló gbé òun ga láwùjọ wọn jẹ́ nǹkan kan ọmọ tó ṣe pé wọ́n fi àtọ̀ bí lòun ọmọ tó ṣe pé wọ́n ń wo pé ṣé yóò dúó àbí ò ní dúó ṣé yóò dọmọ àbí ò ní dọmọ ọdọmọ tẹ́ńtà àbí àbá níbi àbí tẹ́ńtà yóò yé àbí ò ní yé iná ìlòyìn lápadà wá fi di wọn pa jẹ́ ìhùn yóò wo orí ọjọ́ lónìí ọmọ pé látara àtọ̀ èyí téèyàn máa ń lọ fọ́dànù iná láti di nǹkan lónìí bàbá ti wá mọ́ra rẹ ò jọra rẹ lójú o ṣùgbọ́n tọ́ ọ̀bẹ́ ṣe ríra rẹ rò dóbi eléyìí ọ máa lérò pé wọ́n jẹ́ nǹkan ni o sì jẹ́ nǹkan kan àwọn tá a jẹ́ sàn ọlọ́run Ismail bonu Isaac ó sàlàyé fún wa pé kúrtù lè àbí Abdullahi bonu Ahmad bonu Ahmad mo sọ fún bàbá Abdullahi Ahmad ọmọ ń bà lébáyìí pé awọ́lùmọ́ làkìsàhù àkọ́kọ́ ìgbà tí kọ́kọ́ bá pàdé láti ìtúhù wọ́n sọ pé yá bá Abdullah mo ní pé rẹ̀ bàbá Abdullah ìdàn lè ánù òkọ́ ti dára sẹ̀ dákun yọ̀ǹda fún mi mo nífẹ̀ẹ́ rẹ̀ níbi pé ha mo fẹ́ kí sórí ẹ̀ mo fẹ́ gbé tèmi lé orí rẹ̀ kí n kí sí ẹ̀ léyìí tó ṣe pé nínú ẹ̀sìn a máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́ni tó bá jẹ́ pé abáríkó juni lọ nínú mà ọba ṣẹ̀rí àwọn ọmọ tí wọ́n máa ṣe fáwọn àfáà bákan náà àfáà máa ṣe fọmọ tí ó tọ́ba rikọ́ lọ́ba gún láàkáì tàbọ́ sọ̀rọ̀ kan tó jọrọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n pé áá tí ó kìí ṣe ẹ̀ bákan náà ọmọ a máa ṣe bẹ̀ fún babẹ̀ a máa ṣe bẹ̀ fún yẹ dípò tí yóò fi kìí sí bàbá èèyàn létè tàbí ìyé èèyàn létè iwájú orí rẹ̀ òkè orí rẹ̀ lèyàn wá kìí ṣe nínú ṣẹ̀ríà arákùnrin yìí sọ bẹ́ẹ̀ Ismail ibn Ishaq nínú àwọn àgbà àfáà ni ìwà tún sọ nípa Ahmad ibn Hanbali ta sọ lẹ́ẹ̀kan yìí khalifa ẹlẹ́ẹ̀kẹrin pé áá láti ìgbà tí mo ti pa pade alákọ̀ọ́kọ́ tí bọ ti bọ pade ní ti ń rò bẹ́ẹ̀ tí mo fẹ́ ṣe ìsìn ìrẹ́ bàbá mi tí ń orí rẹ̀ báyìí pé

ìyá mi ni máa ń tẹ́tàró ní tẹ́tàró stroke kò lè dìde ńlẹ̀ dákun bá mi bẹ́lọ́wọ́n ọba ọlọ́run bó jẹ́ kí ìyá mi ó dìde ìmọ́ mahamadu ma fún ìyá náà pé a màmá yìí àwọn ma fún Ta yìí kí làwọn àdúrà tí wọ́n ṣe á jẹ lọ́dọ̀ ọlọ́run ọjìnà sọ́lọ́run ẹ̀yin lẹ súnmọ́ lọ́run ọba jù wá lọ wọ́n ní pé ìbànújẹ́ bá arákùnrin yìí ó sì rojú padà lẹ́ni tí ń sunkún lọ́dọ̀ ọ̀yá rẹ̀ ha mo lọ mama amadu pé kọ́ bá bẹ lọ́run ọba ah, lórí bàmá mi pé kọ́ lọ́run ọba ó gbé dìde mama ah, amadu ọkọ̀ jálẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n lábọ́n ní bárakùnrin ṣe yíra kó tán bó ṣe ń wọ́n muhammadu lọ sálùwọ́lá ó sì yẹn náfìlà rákà méjì ní wọ́n bẹ lọ́wọ́n bá pẹ̀lú àwọn gbólóyìn pé rẹ̀ ọlọ́run arákùnrin yìí ló pé gbàjarè wádọ̀ mi wípé kí n bóhun pè ọ́ pé kò gbé ìyá òun dìde ṣùgbọ́n òun fẹ́ jẹ́ ọmọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba fún màmá rẹ̀ ìrẹ̀ ọlọ́run ọba bá ń torí pé ìjẹ́ olùṣe mọ́tòmọ́tò ìjẹ́ olùṣe gbéraga dákùn bá ń gbé ìyá rẹ̀ dìde wọ́n ní màmá amadu ń ké gbàjáre eré tí ń ké ní mẹ́wàá mẹ́wàá lẹ́nìkan gba ojú wíńdò amadu kọjá o ní gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu màmá amadu pé ah, ah táyì màmá amadu bá bẹ lọ́wọ́ ọba tó tó báyìí òun àti sórí rẹ̀ àti sórí rẹ̀ lòun bá lọ ń tẹ̀ lílọ tí ó lọ ó ṣe gbà tí arákùnrin yìí tó dí ọ̀dọ̀ màmá rẹ̀ ọjọ́ ó rí lẹ́ni tó ṣe fẹ́ni tí ó lè dìde ńlẹ̀ tẹ́lẹ̀ ọba rìn padà wá bá bá wọn ni bá rákùnrin tí ń sọ láàrin àwọn èèyàn ni pé ọlọ́run dójú ti máa máa mọ́jú òun ni mọ̀ lọ́ọ́bà pé kọ́ bá ń bẹ lọ́hùn ṣùgbọ́n kọ̀ jálẹ̀ olóhun ò ṣe bẹ́ẹ̀ àtọ́lọ́wọ́n bó gbé màmá mi dìde níbi títí ń sọ fáwọn èèyàn lọ́wọ́ arákùnrin tó gbọ́ ohun Imam Ahmad lójú wíńdò ń bá tọ́lọ́wọ́n fẹ́ tú àṣírí Imam Ahmad báwo gbọ́dọ̀ máa kà lónìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ òun ha tí wọlé ní Ah, tí wọlẹ́ni náà ọmọ kó oríire ìwọlẹ́ni náà tọ́lọ ọ̀dọ̀ máa mọ́dù ti ń sọ pé rí ọlọ́run arákùnrin yìí wá bá mi nípa àyà rẹ̀ ó ké gbàjarì wá pé màmá òun ò lè dìde ọlọ́run bá dákú bá ń gbé dìde ìfẹ́ jẹ́ orí mi lẹ́ni tó ṣe pé olùṣègbéraga ìfẹ́ jẹ́ orí mi pé mo tó ń kẹ́kàn ọlọ́run ọba tó bá jẹ́ bẹ́ẹ̀ bá ń gbé yẹ dìde eléyìí lọ́lọ́run ọba ṣe fún ìmọ̀ Ahmad lọ́jọ́ náà àwọn olùmọ́ ní pé gbogbo ọgbà yóò téèyàn bá ti ríra rẹ̀ fún wọn tó nǹkan kan lọ́lọ́wọ́n ọbọ̀ máa sọ kó tó nǹkan ọ̀ àfàwà ọmọ ọbọ̀ nǹkan tọ́ ó ní pé iná lè abúdá ìdá àtàwà àdán alìlá rọ́fàá ìgbìmọ́ta wọ́n ní pé gbogbo àfàwà ọmọ ọbọ̀ nǹkan tọ́ ọ̀dí ọlọ́ aníhú àlífẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé gbogbo ọgbà tí ẹrú tó bẹ́ẹ̀ ti ẹ ọlọ́run ọbọ̀ máa gbé ga pẹ̀lú ọgbọ́n ni o ọgbọ́n rẹ̀ sá máa gorí ọgbọ́n sí ni ọgbọ́n rẹ̀ sá máa gorí ọgbọ́n sí ni wọ́n wá lérò pé òun lọ́gbọ́n jù láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba lọ́gbọ́n ìsìdákọ́lì kọ́lì sallallahu alaihi wasallam eléyìí ṣe dèédé ọ̀rọ̀ tí àrẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ìpè mọ́ zada Allahu abdan nípa pé kẹ́rù náà sá máa sàmójúkó kọ́sá máa sàmójúkó kọ́sá máa sàjúmójúkó agbára lọ́lọ́ọ̀bọ́ máa sàlékún fóńtọ̀ ìyìn lọ́lọ́ọ̀bọ́ sá máa sàlékún fóńtọ̀ wa ma tawadaa ahadun lillahi illa rafa'ah bákan náà ẹnì kí òun ní rẹra rẹ̀ lẹ̀ fọ́lọ́n àfikọ́lọ́wọ́n bó sàgbéga rẹ̀ o afá musin gbogbo àdìsí náà 2555 ilé ló fi wájẹ́ pé ta bá wo náà ló Qur'an ọ̀pọ̀ rẹpẹtẹ tọ́lọ́run bá fi ní jùlọ sí ọlọ́run bá ń sọ fún rẹ̀ rẹ̀ ń náà ọlọ́run bá ní pé wá fi ti jẹ̀nẹ́ hẹ́tẹ́ lèmọ́ ní tẹ̀bá rẹ iye apá rẹ̀ lẹ̀ fáwọn tó bá tẹ̀lé ọ̀nà àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùmọ́ ní pé amúrúlé nàbí sálẹ́ àṣẹ yìí ó ń ṣe ọlọ́run bá lọ́wọ́ fún wọ̀lẹ̀ amúrú lẹ́hún amúrú lè òmùmọ́ ti hìlè bá rẹ̀ yìí ó wọlé kó dùwọ́ tẹ̀lẹ̀ àtàrà àṣẹ tọ́nà bá pa fún ànẹ́bí rẹ̀ àṣẹ yìí náà lórí àwọn àlòmọ́ rẹ̀ ni ò torí fóun ni aṣáájú rere tí wọ́n fẹ́ jẹ́ ká tẹ̀lé ni ọlọ́run bá fi sọ nípa rẹ̀ pé fábímọ̀ rahmatan minallah ìṣẹ̀lẹ́hùn pẹ̀lú iná ló fi rọ̀ fún ọ wọ̀ lọ́kùn takọ́tọ̀ nígbà ní ìdọ́lẹ̀ kọ́lẹ̀ dànfọ́tò mi náà lè kálọ̀ ọba lé máwọn tàbẹ́ ni níṣẹ́ ni wọn bá máa sá fún ọ àti káájú rẹ̀ pa wá lẹ̀ ní máa ń jẹ́ kí àwọn èèyàn súnmọ́ wa ní máa ń jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ wa bàbá ti rà wá lẹ̀ sí àfọwọ́ àrífà ọmọ wa àbùlẹ̀ kò dáhìn ó dì mọ́ pẹ́sà ó jẹ́ ṣàlàyé fún àwọn ẹni tí ó wà lù jẹ́nà ó jẹ́ ṣàlàyé fún nípa wọn ó ń sọ ọlọ́run bá wá sọ nípa orú wọn ó ní pé kú lùdọ̀ àyín fín mọ̀tàdọ́ ìfín lọ́wọ́ àṣàbà ọlọ́lọ́hìn gbogbo ẹni ó bá jẹ́ pé ọ̀lẹ ni lórílẹ̀ ọ̀lẹ ni wọ́n wọ̀n lágbára bí wọ́n lù wọ́n àlùgbé ni bí wọ́n rẹ́ wọn jẹ kọ̀tẹ́ni tí ó gbéjà wọn kódà ọ̀lẹ wọn tóbi tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ wọn ò ní alátìlẹyìn kẹta ṣùgbọ́n o láwọ́ akọ̀sàmà alọ́lọ́hìlá àbára irú wọn wá ní ni wọ́n bá sọ fọ́lọ́wọ́n ọba pé fọ́lọ́wọ́n ọbó ṣe o bí wọ́n bá sọ fọ́lọ́wọ́n ọba pé èèyàn nira kò ríjẹ ọlọ́run ní sàkójì fún yà bí wọ́n bá sírú wọn bá sọ fọ́lọ́wọ́n ọba pé ọlọ́run májẹ ni yọ wọ náà rẹ̀ ọlọ́run ọba sì gbà á níbi tọ́lọ́run ọba sọ̀rọ̀ fún wọn dé ṣùgbọ́n irú àwọn táwọn wí yìí aláìní ni wọ́n Ọ̀lẹ́ ni wọ́n láwùjọ́, ànábì wa tún sọ ìdàkejì pé ọwà jẹ́ ń sàlàyé fún aláwọ̀ àbẹ́rùkún bí ahìlì náà tọ́wà jẹ́ ń sọ fún àwọn tó ṣe pé yọ́ wọ ní àwọn ará ilé náà ó ń sọ ọlọ́run bá ní pé àwọn ará ilé náà òun náà ni gbogbo ẹni yóò tí bá ti ń ríra rẹ̀ fóhun tó bá kan gbogbo ẹni yóò tó bá ti ríra rẹ̀ pé òun lòun jẹ́ nìkan tó yẹ pé òun lè máa darí àwọn èèyàn òun gbọ́dọ̀ darí òun débi pé gbogbo ẹni yóò tó bá ti ríra rẹ̀ lólùgbéraga á irú ẹni bẹ́ẹ̀ ẹ̀yà sá fún ẹni náà nínú àwọn aráalé náà ni ó jẹ́ kí àwọn pé ọ̀nà ìwọ wà láàfin ṣe ìwà nílẹ̀ nínú ilé ayé ọ̀nà alákọ̀ọ́kọ́ àwọn olùwọ́n ní òun náà ni pé yàn tẹríba níbi ẹ̀sìn ọlọ́run ọ tẹríba fẹ́ sí ọlọ́run gbogbo ohun wọ́n bá ní máa sí ọlọ́run ó mójútó ọ tẹríba fọ́lọ́run ló jìnà sí ọlọ́run ó mójútó ó jìnà sí ó máa sí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ tẹríba fún ọ̀rọ̀ tánàbí sọ yẹn ọ gbọ́dọ̀ Muhammad sallallahu alaihi tánàbí bá ní o jìnà sí nǹkan ọgbọ́dọ̀ jìnà sí ilé o ṣùgbọ́n lẹ́nu àwọn èèyàn lónìí àwọn èèyàn máa tọ̀lá ife à níbi ayé lajídé bánàbí bá ń bẹ láyé gan yóò tọrọ mi sọ lẹ́yìnlẹ́fà ìlọ́lọ́ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tó sì yọ̀yẹ̀ kó nù sùlámù wọ́ọ́rọ́wọ́ ni wàlákínà sọ̀rọ̀ nẹ́ẹ̀tì gbogbo ọmọdé sì ṣe rí à bójú ṣe yìí àwọn aláàmà ẹ̀sọ̀sìn eré ẹ̀sìn eléyìí ó dájú pé bánàbí bá ń yí bábá ń bẹ láyé jẹun bí ó ti yí rọ̀rọ̀ yìí kó lójú ayé rẹ̀ lọ́bàámù A'udhu billahi minash shaitanir rajim A'udhu billahi minash shaitanir rajim ẹ̀sìn ọlọ́run ọba èyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam wá gbogbo ìgbà lọ́bá mọ́ yọ́ máa bá ní mú yọ́ máa bẹ́ ní mú bákan náà yọ́ máa bọ́ la mú àwa láyà sẹ́rí lọ bí ẹ̀sìn ọlọ́run kìí ṣe ẹ̀sìn ọlọ́run bá ní ọ̀sẹ̀ rí wa bá wa ẹ̀sìn ọlọ́run ọba gbogbo àkókò gbogbo ààyè gbogbo ọba, iná ẹ̀ lọ́ba mu àwa tá à ń ṣe àwa là yà ní ìbámu àwa là ń ṣe wọ́n wù wá gbogbo ohun tó bá ti wà nínú ẹ̀sìn tí wọ́n sọ pé ẹ̀sìn lélẹ́yìí ẹ̀sìn náà ni ó ti máa jẹ́ àtàkìyà mùsàá tí òfin ní sáyé má ẹ̀yìn ẹ̀yìn ẹ̀mí gbogbo wọn bá ti pè ní súnà nẹ́bíwá Muhammad sallallahu alaihi sallam, a máa ń tẹríba fún ní o ìṣẹ́ríba fún níbẹ̀ lórí wá ó bọ́bá ìṣe gbéraga tó ló ṣe ríra rẹ lẹ́ni tó ṣe pé ọlọ́run ọbọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó bọ́bá ṣe yẹpẹ ara rẹ fún ẹ̀sìn ọlọ́run tó lọ́lọ́run ọba ní òṣè nífẹ̀ẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí ẹrú kọ́ yọnu sí òdodo ibi yóò sódodo yẹn bá ti rí ọwá kọ̀bá jẹ́ pé ẹrú ló sódodo yẹn lẹ́nu kọ̀bá jẹ́ pé ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ló sódodo yẹn lẹ́nu kọ̀bá àjẹ́ tí ọmọ ọ̀yá rẹ̀ nínú ẹ̀jẹ̀ ló sọ òdodo yẹn lẹ́nu kódà kọ̀bá àjẹ́ tí ọ̀tá rẹ̀ lòdodo jáde látọ̀dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ gba òdodo náà tó bá ti jẹ́ pé òdodo ni ìyẹn ló fi jẹ́ pé àwọn olùmọ́fíta ẹ̀là yìí fún wa pé alẹ́sìkìmọ̀tò dọ́lẹ̀ tẹ̀lé mọ́mìn tí wọ́n tá ń pè ní ọgbọ́n ó sọnù fún gbogbo olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n bí a bá ti rí àmú náà ni gbogbo bí a bá ti rí ọgbọ́n ó ti di múmúlò fún wa àwọn tá bá jẹ́ mùsùlùmí bákan náà ẹlẹ́ẹ̀kẹta ohun náà ní gbogbo ohun yóò tí a bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òdodo ní nǹkan yìí nínú sẹ̀mí ayé a gbọ́dọ̀ máa gbà á lódodo a sì gbọ́dọ̀ tẹ̀lé a sì gbọ́dọ̀ mú lò wípé nǹkan yìí tọ́bẹ̀ lọ kó sẹ́nu tírélà ó para rẹ o nínú ohun táàsọ̀ kò ní gbéraga gbà á tọ́ọ̀bẹ́ gbà tọ́ lọ kó sẹ́nu tírélà onígbéraga ni ìgbéraga sì padà pa ọ́ nígbà wọn bá sọ fún ọ pé à lágbájá ìyàwó sọ fẹ́ fẹ́ yìí ojú ọ lọ máa ìfẹ́ kèéṣẹgbẹ́ rẹ ẹni tó ọgbọ́dọ̀ fẹ́ ni wọ́n kìlọ̀ rẹ̀ fún yẹn láti àtẹ̀lú èdè ìwọ náà tẹ́lú ti pé wọ̀ọ̀tà fẹ́ ọfẹ́ tán ọkàndínú yọ̀ àpẹẹrẹ tí yẹn ní gbéraga ni èyí ti rẹ́ni sòdodo fún yẹn yẹlẹ yẹn ọgbọ́ àwọn olùmọ̀ ní pé gbogbo obìnrin tí òdodo bá wà á gba òdodo yẹn tá a bá ti gbà á àmì ipa ní ìtẹríba ni ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ ti gbà á àmì pé gbéraga ń bẹ fún wa ni ó jẹ́ wọ́n wá sọ báyìí pé ọ̀nà tí yẹn ó fi jìnà sí ìgbéraga òun náà ní fi jìnà sí ẹ̀ṣẹ̀ ọ̀nà tí yẹn ó fi jìnà sí ìgbéraga òun náà ní kéèyàn jìnà sí gbogbo àwọn jìnà sí àwọn èèyàn péyàn jù wọ́n lọ kéèyàn máa rí àwọn èèyàn gẹ́gẹ́ bí ká èèyàn tó wọn èèyàn tó wọn èèyàn tó wọn nínú oore tọ́wọ́n bá ti fún nílé ayé téèyàn bá ti ń ríra rẹ̀ bẹ́ẹ̀ yóò máa ríra rẹ̀ lẹ́yìn tí ó ní ìbọ̀wọ̀ ó sì ní ìwà rẹ̀lẹ̀ fún àwọn ọmọ ìdí ènìyàn ẹgbẹ́ rẹ̀ abẹ́lọ́n kọ́lọ̀ bàbá lókè látó ṣe wá ní olùwà rẹ̀lẹ̀ kọ́ má ṣe wá ní olùgbéraga ọlọ́láhùn làwọn ọkọ̀ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعك فون لهم أتتسل فون نبي محمد صلى الله عليه وسلم ìwà rẹ̀lẹ̀ ọpàtàkì fáwà mùsùlùmí ìgbéraga agbọ́dọ̀ jìnnà sí ẹni ọba jẹ́ ọmọ ìwà rẹ̀lẹ̀ dọwọ́ rẹ̀ sí àwọn òbí rẹ̀ o gbọ́dọ̀ ṣègbéraga sí wọn láíláí kódà kó ṣe fáwọn tó bí yẹn aràrá ni wọ́n jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ ṣe sọ fún yẹn pé ìyá tó bí yẹn lọ́mọ yìí bàbá tó bí yẹn lọ́mọ yìí èèyàn gbọ́dọ̀ ṣe gbéraga fún bí yẹn bá ṣe gbéraga sí tí yẹn ṣe mo tó mo tó ti èèyàn ti di ẹni tí ò ní wọ àlùjẹ́ ní nàìjíríà torí pé àdìsí ta kó ti bẹ́ẹ̀ fún pé láyé dé kóló lè jẹ́ nà kò ní wà àlùjẹ́ nà wọ́n ká fi kọ́lé bí i ní sọ́ọ́lá zárọ̀ tẹ́lẹ̀ kò ní wọ̀lù jẹ́ náà gbogbo ẹni yóò sọ báyé pé ohun tó kéré bí ọmọ ka bàbà nígbà bẹ́ náà kẹ́ rẹ̀ nígbéraga alẹ́bí ní kò ní wọ̀lù àwọn olùmọ̀ ní pé tí ò ní rárá rí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé irú ẹni wọ́n kọ́kọ́ gbé àlùjẹ́nà jìnà sí yọ́lọ̀ jí àánú náà. inú nẹ́ni máa wà lọ ìgbà ọba lékè ọlá láti ṣe kọ́ wọ àlùjẹ́nà bíbẹ̀ ẹ̀kọ́ yóò wọnú ní ọlọ́run látàrí tó jẹ́ olùgbéraga ìwọ́n tó bá jẹ́ ọmọ àìsójìká sókè fóbi ẹni àìmọ́mi òbí ẹni lójú àìjẹ́ nìkan tó pé yóò máa kùn yóò máa kùn tó bí òní sọ pé kí lè ń wí ìbá wí ìgbéraga ni o tí ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ fóbi èèyàn bẹ́ẹ̀ náà nìwọ ọmọ ọ̀tẹ́ tó tí ìmọ̀tẹ́ débì kan tó ti wò pé ah, ọ̀gá wa yìí gan-an ah, a sì gbọ́nú tẹ̀kọ́dún mẹ́jọ wọn ló ń bí sí ọ̀hún ọ̀rọ̀ dájú lọ́dún méjì méjì ìfẹ́ amọ́sẹ́jú wọn lọ ó gbéraga ní ọ́ ẹnu ẹ̀lú wọn náà sí wà yẹn ọmọ tó gbọ́dọ̀ sí gbéraga sẹ́ni tó jẹ́ ọ̀gá ẹ̀ báyìí ó kọ́lọ́wọ́n bó fìmọ̀ náà yí ọ tó ọmọ tí ó fẹ́ kọ́lọ́wọ́n bá nínú ọkà torí pé ara ọ̀gá rẹ̀ lọ́lọ́wọ́n bá ti ṣègbéga fún wọn náà bọ́ ọ̀bá lọ ọ̀dọ́ ọ̀bá lọ bí iṣẹ́ kọ́gà rẹ̀ nínú àmì oore náà sì ní pé kọ ọmọ sẹ́jọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ náà làáfáà àáfáà tí ń kọ́ mọ́ ń kéhùn tọ́mọ kéhùn wá wo pé ah asáàfáà mi ò fi ẹ̀mọ kéhùn gan wọn bá tí mo ti kéhì gan ah àti mo ti mọ kéhùn jù àáfáà mi lọ kí lọ mọ̀ kọ́ ọmọ nkẹ́kà tí ń tọ́ lọ mọ̀ yẹn aláìmọ̀ kẹ́ni ọ́ wọ́n fi ròyìn àáfáà wa nẹ́sù dínà lágbá ni pé gbogbo ìgbà tí wọ́n bá pera wọn ni wọ́n máa ń pera wọn ní Suwailab ọmọ tọmọ kéwú kéke là ń pè bẹ́ẹ̀ tọ́lìbù lọmọ kéwú Suwailab òun náà lọmọ kéwú kéke tí wọ́n bá fẹ́ sọra àwọn tí wọ́n fẹ́ sọ pé ọya sọra rẹ̀ paniọ́ wọ́n ní àwọn ọmọ kéwú kéke yìí Sheikh Nasiruddin Al-Albani tó sì jẹ́ pé wọ́n gba ìwé wọ́n gboyè gba al-muhaddith àwọn ìyá máa pè wọ́n bẹ̀ sì máa kọ́ síbi iwájú tíra àwọn tí wọ́n bá ṣe kódà wọn a máa kọ́ sí síra àwọn débi fún wọn tó máa pè wọ́n nẹ́sìrù díì wọ́n kọ́ ọkọ̀ gbogbo àwọn ìjẹ́ nẹ́sìrù díì nẹ́sìrù ló kọ àwọn tó yẹ wọ́n máa pa wọn gbogbo ọkọ̀ tó bá ti rí dínú nínú àwọn ọkọ̀rọ̀ wàhálà sí lẹ́sìmà nínú àwọn ọkọ̀ tá a kọ ní kì í sàrọ̀ mùsùlùmí akọ̀ ẹ máa pè nẹ́sìrù ṣùgbọ́n dọ̀la bí wọ́n bá pé kọ bàbá ìjáde nẹ́sìrù díì nàlágbá náà wọ́n pè gbogbo ọmọ ọ̀kọ́ṣẹ́ tó bá ra rẹ̀ pé wọn ò tí mọ̀ wọ́n gbà yọ̀ǹda ọ̀gá mi iṣẹ́ yìí èyé mi ó ti yí ọ̀ ah, mo rí fọ́nà mi sì tún jì ọ̀nà mi sì tún jì ọba gba fídọ́ọ̀mù ṣe fídọ́ọ̀mù tẹ̀yìn tí ọba yí ọ ájọ máa fi hàn ara wa ah, mọ kíní yìí ah, ẹlẹ́kọ̀ọ́ ni ọ́. ṣùgbọ́n wọ́n tọba ti ń lọ pé ń mo ti mọ́ sẹ́ yìí ẹ̀ mọ́ mo ti mọ́ ọ dájú bó lódò ní ọmọ kẹta ò gbogbo ọgbà yóò tí ẹ̀bá ti rírí èèyàn pé wọn jẹ́ ǹkẹ́kà òun ni pé èèyàn máa ríra rẹ̀ lẹ́nu tó ṣe pé ọ jẹ́ ǹkà ló fi jẹ́ pé gbogbo ọgbà yóò tá a bá ń bẹ lórílẹ̀ ayé tó bá jẹ́ ọmọ májọra rẹ̀ lójú tó bákan náà tọ́ bá jẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ ihun yóò tọ́lọ́run bá fún ọ nínú mọ̀ ihun yóò tọ́lọ́run bá fún ọ nínú òye ihun yóò tọ́lọ́run bá fún ọ nínú oore ilé ayé mọ́rírà rẹ̀ kọ jẹ́ nǹkan àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ rẹ̀ ni wọ́n máa sọ pé lágbájá gbogbo orí tẹ́ wá ń kà yìí òun ọ̀wá ríra rẹ̀ ẹjú tí ó dé wọ́n sì dẹ́yìn wọn wọ́n bá tó wípé àtọ́fin oríra rẹ̀ fóun jẹ́ ìjẹjà Allahu akbar gbogbo ògbà tẹ́mi àti ẹ bá ti jẹ́ bẹ́ẹ̀ òun ni ẹni tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé man tawadda'a lillahi man tawadda'a ahadun lillahi rafa'ah ẹni yóò tọ́ bá rẹra rẹ̀ lẹ̀ torí ìtọ́lọ́run ọlọ́run bó ṣàgbéga fún ibi ẹ̀kọ́ wa ní kọ́lọ̀mbà kó ṣàgbéga fẹ́ni kọ̀ọ̀kẹ́ wa ẹ̀kọ́ sẹ́là ń kọ́ ni kọ́nù kó ṣàgbéga fún wa ń bẹ̀ ẹ̀kọ́ ìmọ̀ péwúlà ń kọ́ ni kó ṣàgbéga fún wa ń bẹ̀ o ẹ̀kọ́ ìwé là ń kọ́ ni kọ́lọ̀mbà kó ṣàgbéga fún wa ń bẹ̀ ẹ̀kọ́ gbogbo iṣẹ́ tí yẹn máa ń kọ́ tí yẹn máa fi ń padà á mọ̀ lẹ́yìn ń kọ́ lọ́wọ́ kọ́lọ̀mbà kó ṣàgbéga fún wa ń bẹ̀ ìyọba jẹ́ àlàlì ni ojú àlè máa ṣe ìyọba jẹ́ àrọ́ ọmọdé dákùjá lè jìnà sí bàbá wa ṣàgbéga fún wa ń bẹ̀ dákùn má jẹ́ àjọra wa lójú ò la hawla wala quwwata